pé àwọn bá kíkà rẹ̀ lọ ẹni tí a kà ní èdè báwo máa já àti àpèlè láàánú وحدثني عن مالك أن يحيى بن سعيد شيخ رحمه الرحيم قال والمسلم رحمه الله باب ما جاء في اكل اللحم وحدثني عن مالك ان يحيى ان يحيى بن سعيد ان عمر بن الخطاب قال اياكم واللحم فان له فان له فان له ضراوه قدرات كبرات الخير وحدثني عن مالك ان يحيى بن سعيد أن عمر بن الخطاب أدرك أدرك أدرك جابر بن عبد الله ومعه حمال ومعه حمال ومعه حمال اللحم حمال اللحم حمال لحم فقال ماذا ما هذا؟ فقال يا أمير المؤمنين يا أمير يا أمير المؤمنين قمنا إلى اللحم فاشرب فاشرب فاشتريت فاشتريت بدرهم بدرهم لحم فقال فقال عمر أما يريد أحدكم أن يبني بطنه أن أن يبني بطنه عن عن جاره أو جد عمه أين أين تذهب عنكم هذه الآية هذه الآية أرهبتم أرهبتم طيباتكم في حياتكم الدنيا واستمتعتم بها نعم آه، الإمام مالك رحمه الله ونظام ما جاء في أخذ الصلاح ọ̀rọ̀ tó bí a ṣe gbọ́dọ̀ tọ́ra rẹ̀ nípa ẹ̀rí jẹ kí wọ́n máa jẹ kí ìgbádùn ẹran kó tí wọ́n lè lè sọ sí nípa ẹ̀yà jẹ́ ìpalára fún ẹ̀. sọ ásàrò sí afẹ́ta yìí عمر بن الخطاب رضي الله عنه انصر الناس انصر من كل رجل حلال مني من كل اخواني tí o bá ti jẹ́ pé ẹran tí ó bọ́ sínú àwọn ẹran tí Islam ní ká mọ́ ẹ̀jẹ̀ àmọ́ ìṣe Islam ní ká jẹ náà ní kó jẹ́ ẹran halali tí wọ́n pa lọ́nà halali tó àwọn tó ń jẹ́ aṣáájú wa nínú ẹ̀sìn wọ́n tó ń sọ lára níbẹ̀ tòun náà ni a sọ̀rọ̀ lákọ̀ọ́kọ́ ìmọ̀ máàlì ọmọ tí wọ́n ní àtẹ́sà ní àmáàlì yáyà lẹ́yìn sí ọmọ ìgbọ́látọ̀ tó wọ́n máàlì àyíyá ṣe á bẹ́ẹ̀ ìjọ látọ̀dọ̀ yáyà ọmọ sàárín ìjọ أن عمر بن الخطاب قال أن عمر بن الخطاب أخبرك إياكم واللحم يقول الشرعي هو جزء فإن له براوة كبراوة الخمس تريد جزء ونعني انتما فيها kó ìdààmú báyàn. ẹni pé dọ̀rọ̀ àwọn àni kí n lójú kòkòrò pé jíjẹ jíjẹ jíjẹ jíjẹ ọmọ wà níbi ọ̀rẹ́ jíjẹ tí èbó wa jẹ níbi pé yóò wá kó ìnira báyàn kàdọ̀rọ̀ àwọn tí tọ́mù gẹ́gẹ́ bó ṣe pé ọtí náà ó ṣe máa ń fi àwọn tí wọ́n mú náà nìyẹn tó bá mú yóò tó mọ sí yóò tó mọ sí yóò tó wá di pé yóò wá lára dé yóò di pé ọmọ ìlú lẹ káàkiri àti kọ́ ọmọ já sí kọ́tà káàkiri tó àbí kó máa fi kó máa pọ̀ tó lórí ìkọ̀lá yẹn. mẹ́rin wọn gbọ́dọ̀ náà sọ pé tí ẹ bá fẹ́ jẹ ẹran náà tí wọn máa jẹ ń jẹ pé mo rí wọn jẹ ní jẹ tó pé wọn àpàlà àti kọ́ ọmọ ọmọ wa yà bẹ́ẹ̀ tó.

ابن يحيى وسعيد بكنا نظر عن عمر بن الخطاب رضي الله عنه إذا عمر بن الخطاب أدرك جابر بن عبد الله أولي جابر بن عبد الله ومعه حمال لحم أولئك أوبي وجدت مع بوح فضلوا ẹni tó ẹran ńláńlá gbé lọ́wọ́ ìgbà tó bá ẹran ní pé ìwé ìkìrí ẹran nínú ìkìrí ẹran kan ó gbé lọ́wọ́ ọ̀pọ̀ ìlànà ààrẹ tó bọ̀rọ̀ wá ní kí eléyìí ọ̀pọ̀ làwọn ni ya amíràn mọ́kùnmíní ìwọ aláṣẹ àwọn mọ̀mìnì ọ̀rẹ́mìnà ilẹ̀ láhàmì ẹni pé ẹran wù wá jẹ́ nìyí. فاشتريت بدرهم لحما وفي درهم وبرايرين قال عمر عمر وانا أما يريد أحدكم أن يسمي بطنه عن جاره شيخ البطين كما الظلفي كما عاد بكي نوتون an ja'rihi kó wá fi aládùúgbò rẹ̀ kalẹ̀ aw ibnu ammihi abọ́mọ ẹ̀gbọ́n rẹ̀ bàbá rẹ̀ ó kọ́kọ́ fi wọ́n kalẹ̀ ìgbìmọ̀ ọ̀pá wọn. أين تذهب عنكم هذه الآية نقول لك يا عيسي قولني أذهبتم طيباتكم في حياتكم الدنيا واستمتعتم بها ọlọ́run ní ẹ̀yin èèyàn gbogbo tó torí ayé ẹ̀sìn jẹ́ tán àlùfáàtútọ̀ yìí láti kọ́ sí ayé àti kọ́ mọ̀jú ìyá gbogbo tó dá àwọn ẹran tó dá ẹ̀sìn gbádùn ẹ̀sán ẹ̀sìn jẹ́ tán lé ayé ọ̀sẹ̀ǹtà ìtún ìyá ẹ̀sìn gbádùn rẹ̀ tó tó tọ́lọ́ bá ń dúró nǹkan báyẹn kàn ní níjọ́ gbogbo àwùjọ náà ṣé ẹ̀rí fi mọ̀ pé ah àjẹjẹkújẹ lé ayé tó túmọ̀ ní tó tó láti ẹ̀ bá láǹfààní ọlọ́ǹfààní láti pa ẹran ńlá mọ́ dàjẹ́ ìpè ìrìnà ló mọ̀ dá ìtàn mi ní má ti dàjẹ́ àbí mẹ́rin lọ pa kò ní ti kọ́ akójúlé wọ́n ní oṣù mẹ́ta ń palẹ́ asábà oṣù mẹ́ta ń lọ jẹun lọ nílé mi ọ̀dà ní jẹ́wọ̀n èyí fi hàn dáadáa. bó ló ti máa ń jẹ ẹran lóṣù mẹ́ta lóṣù kan ọ̀wọ́rọ̀ máa jẹ ẹran ní orí rẹ̀ ṣé kò sáwọn aládàgbé rẹ̀ ṣé ò láwọn èèyàn ládùúgbò rẹ̀ tó tó wọn wà lóṣù kan ìgbà tí káwé bá pa ẹran já ìgbà tí wọ́n ti jáde lójú ìgbà tí wọ́n ti pẹ́ náà wọ́n ṣẹlẹ̀ sí wọ́n pa ẹran ní orí rẹ̀ wọ́n ti pẹ́ náà. sàmẹ́lì rẹ̀ fún mọ́sálásí lọ gbàtí ó fi dé padà bí kí ọmọ ní táìmù lóòrùn gbàtí ó fi dé padà ní táìmù ọ̀tún tó bá dúró pé wọ́n dàgbà kéya wọ́n ní kí wọ́n sẹ́kù nínú ẹran àwọn ìyàwó lọ́wọ́ tó kí wọ́n bá kéya ẹ̀là dìrà kò sẹ́kù kankan àti apá kan lọ́jọ́ tó wọ́n ti kọ́ gbogbo ẹ̀ àmì ìwọ́n ni àá. Ah, nítorí gbogbo ìgbẹ́ pé òun gan lọ́sẹ̀kù èyí tẹ lọ́sẹ̀kù ilẹ̀ gan lójú tán tó tó dé kíláàsì pé yẹn òun ni yóò ṣe dáadáa tí yóò sẹ́kù lọ́dọ̀ ọlọ́run ọ̀la tó òun ni bí kò dáa kó o ra ẹran àbí ọ̀pá rẹ̀ lóhùn ìwọ náà lọ́wọ́ á jẹ́ ọ̀dà jẹun pẹ̀ tó o bá mu النبي صلى الله عليه وسلم في طلب وضوء يقال في أخلاقكم يبانكم في حياتكم دنيا واستمتعتم بها ọlọ́wọ́ kọjú táwọn ọ̀sán lọ yọ fún gbó dáadáa tọ́lọ̀ tó fún yẹ ti dá jẹ́lé ayé ẹ ti dá gbádùn àbíbẹ̀ kọ́ tó òun lọ pé àwọn èèyàn tí ayọ̀ jẹ́ ni ọlọ́run kó mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó dáa kó bá fáwọn èèyàn jẹ́ ni ọlọ́run mọ̀ bó o ti fáwọn èèyàn jẹ́ náà ọlọ́run ọba ọmọ tó ọ̀rọ̀ nípa ẹran náà ní ìrìn àlejòmù mọ́nìkù nàlẹ́ rahmatullah wọ́n ti parí ọ̀rọ̀ nípa ìrìnlẹ̀ tí wọ́n lé bábu máa jẹ́ àti lókèrè kọ́ọ̀tìrì wọ́n bẹ̀rẹ̀ nípa ọ̀rọ̀ ọ̀ṣọ́ ṣíṣe nínú àwọn ọ̀ṣọ́ tí ẹran ń ṣe òun ni kéèrè òun wọ̀ṣọ ara ọ̀ṣọ́ náà òun náà ni kéèrè òun lo Eh, òka òka ọ̀ṣọ́ là ń tọ́ kìí ṣe òka òkun tó kìí ṣe òka òkun òka tí ẹ bá lò tó kàbí ṣọ̀tọ̀ tuntun tí ó burú ń bẹ̀ tó náà ni Imam Malik òun ni wọ́n á mú wa kọ́lá kéèyàn rí ọkùnrin tó tún ká sọ́wọ́ ìṣèjọ́ kan tó ẹnu tí òfin gbọdọ̀ jẹ́ ni pé kò gbọdọ̀ jẹ́ òka gold fún ọkùnrin mọ́mọ́lì ọmọ tó wọn yáyà àlẹ́yìn sí ó ní mọ́mọ́lì kí òun gbọ́dọ̀ rẹ̀ látọ̀dọ̀ abdullahi bin dinar látọ̀dọ̀ abdullahi bin umar anna rasulallah sallallahu صلى الله عليه وسلم كان يلبس خاتما من ذهب إن النبي ما tó jẹ́ òka gold àbẹ́bí àmọ́ ọ̀nà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìmọ̀ nílò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ثم قام رسول الله صلى الله عليه وسلم فنبذه قل إن جاء يا نبي صلى الله عليه وسلم قل إن جاء أجنون وقال أو أدوائك لا ألبسه أبدا ní ìyẹn wọ nǹkan góòlù mọ́ láéláé kọ́ọ̀lù fàdébàdà náà tún kọ́ ara sí màá gbogbo àwọn tó wà mẹ́rin bá ń ju òkà tí wọn náà nù ẹni pé òkà tó jẹ́ òkà góòlù mo tún máa tó tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àlẹ́ mi máa lò kọ́lọ́ tó wá sọ pé nǹkan yẹn èèyàn rí òkà tó bá jẹ́ òkà góòlù ìwà mẹ́rin padà wá kíkà lò náà tó àwọn sábà náà àwọn ẹ̀dẹ̀ yọ tí wọ́n náà àwọn náà ju òun náà ní àwọn tó jẹ pé ó ka góòlù bá ní tó tó ní kékeré òǹkà tí kò padà jẹ góòlù ló jẹ sílfà àbí irinrin alẹ́ ìdúgbò kílẹ̀ lè ṣe ojú rẹ̀ olóhùn ní kankan alẹ́ lè lọ lè wa ìtẹ́lẹ̀ wọn lọ ó kọ́ tàmín ní ẹ̀rí ìdè fúlà tó bá ṣe pé òǹkà tí wọ́n ti orin ṣe tòun tó wọ́n ti pé wọ́n yẹn lè lo òǹkà tó bá ti orin ṣe kò fi ń ṣe góòlù wọn ti ṣe kí ló bá tọ́jú ní káwọn lè òǹkà góòlù òun náà ni pé inú ṣíkùmọ̀ rẹ̀ ni pé nǹkan tí wọ́n máa ń ná ní gold owó ní gold nǹkan máa ń lo owó ní ìwà àfáàní ẹ̀là àkọ́kọ́ nìyẹn. wọ́n àfáàní wá ní ìrọ́ tó tó bá ti pé yẹn ni kò ní lẹ́tọ̀ọ́ sí obìnrin ó lò ilé nǹkan ọ̀ṣọ́ ni ọmọdé ní sọ̀ṣọ́ tó ọlọ́run wá ṣe lẹ́tọ̀ọ́ fún àwọn ọkùnrin. النبي صلى الله عليه وسلم إنما هو حرام لرجال هذه الأمة pípé wọn ní gbogbo àwọn ọkùnrin àlèwọ́mọ̀ yìí kó máa lo gold tó wà hàlálù ní nìfẹ́ èèyàn. wọ́n jẹ́ sọ fún àwọn obìnrin. wọ́n jẹ́ sọ fún àwọn obìnrin sọ ibi ara ń ní òbíga tí ọkùnrin náà lórí ìgbà tí àlẹ́bí ti ṣe ní ẹ̀wọ̀ tó góòlù táwọn sọ yìí ọgbọ̀dọ̀ jẹ́ góòlù gẹ́gẹ́ ni o kì í ṣe omi góòlù fúnra bí kìí náà wọlé tó ṣe ìlú náà ni ọkùnrin ọgbọ̀dọ̀ ló kò kìí ṣe òkà náà ó jẹ́ agolo ọkùnrin ọgbọ̀dọ̀ ló tó bá jẹ́ tó góòlù. àmọ́ golden colour ó yàtọ̀ sí gold lọ́dọ̀ o tó wáyé sí golden colour ní ìyẹn lè lò ó ìtòkùn tí ó burú bì yẹn náà وحدثني عن مالك عن صدقة بن بن يسار أنه قال سألت سعيد بن مسير قلهم بسعيد بن مسير عن نصر القاتل nípa pé ọ̀rọ̀ wọ òkà pé ọ̀rọ̀ lò ó kọ́kọ́dà alìbẹ́tò káyọ̀ ìbẹ́rìbẹ́ ni àtọ́ lò ó lè wò ká kọ́dà wọ́n kébèrè náà ta á ní àpéjì bìdárí kọ́dà tó ń sọ fáwọn èèyàn tó nínú mo ìdájọ́ nínú mú fatuwa ẹ̀sìn wá nípa rẹ̀ tó táwọn èèyàn mọ̀ lò ó lórí pàṣẹ àlàyé rẹ̀ pẹ̀lú kọ́tà ló jẹ́ بغم جاء في نزع المعاليق والجرس من العنق ونقطع قوة نبي نزع المعاليق فيهم يعون كثير ومعون شقة والجرس أبي أبو من العنق كل يوم فيهم أبو قول كثير دلنا وانقطعنا يوم في يوم

ìtọ́mọ̀ mùsùlùmí ti ní tọ́mọ̀ mọ́ ń kọ́ ara láti fi wá ìṣọ́ ó rà pé ṣe èèyàn nìkan kí o tó kó sọ́ọ̀bù náà àbí èèyàn rí mọ́lẹ̀ ni tó àbí èèyàn lẹ́ta nǹkan ẹlẹ́gbẹ́ tó wá fẹ́ ta ọ̀kadà ó rẹ́ ta mọ́tò ó ní sun ọlẹ́gbẹ́ nípa ó nìkan sun ọ lára kọ́ máa di dèbè níta gbogbo eléyìí àbúrò ni kò dáa ṣùgbọ́n ní sáré kílẹ̀ bá ti ń wọnú ayé díẹ̀ díẹ̀ tó ní fóun tí ń rí ṣe díẹ̀ díẹ̀ wọ́n ní àlùkò ya lọ wá wọn tó mọ̀ lókè sọ̀rọ̀ báyìí o tó ó wà àwọn àṣà tí wọ́n ti ọjọ́ ọmọ tó mọ́ra àbí tí wọ́n ti kọ́kọ́ tó rẹ̀ tó kò dáa ẹni tó bá ní ìsìlámù tó fún ọmọ rẹ̀ yọ ọ́ òun ni. حدثني عن مالك عن عبد الله بن ابي بكر عن عباد بن التميم أن أبا بشير الأنصاري أخبره أبو بشير الأنصاري ألطفوطي أنه كان مع رسول الله صلى الله عليه وسلم في بعض أطفاله يقال جوانيا جوكلان النبي نجوكا قال فطلعت فأرسل رسول الله صلى الله عليه وسلم رسولا إن الذي وعره الشيء مثلته ike ọya lọ́wọ́ ń jíṣẹ́ fáwọn èèyàn قال عبد الله بن أبي بكر حسبت أنه قال ثم قال الجبل يمشي والناس أنا إذا يدرك والناس في مقيم أو يبدل بالدي وتنسمي وانصر ونقل لأن يسكون أتوكل الذي أن يدعوك لا تبقين في رقبة بعير قلادة من وتر أو قلادة إلا قطع الذي يدعوك في ẹbá sopọ àwọn àkómi yín lọ́rùn pẹpẹ tó kọlọ́run láti kó wọn jẹ́ ìṣọ́ fún un. ní wọ́n tẹ̀lé bóyá kíní okun ọfà lọ́wọ́ ní ń ṣe áókè dáadáa àbí nǹkan ní ìfẹ́ ọmọ ọdún tó kọ́ ọ̀rọ̀ bá mi ṣe ní pé fún ìfọ́sí lọ́wọ́ ṣe fún àbí kí ojú burúkú má wà ní ìdààmú rẹ̀ tó àlẹ́ni ẹ̀rọ àkótó àyè ẹ̀yà lọ sí ìjà o gbogbo ẹni tó bá ń bẹ bẹ́ẹ̀ tọ́run dábàá lẹ́ni ká já o ọ̀nà ìbàdàn awúlá ìfìyàn ìyàn bàbá nàbí ni ẹ̀mọ́ ìdókò jẹ́kù ẹ̀mọ́ ìtò nǹkan kọ́ dábàá yín lọ́wọ́ rò kátó wá sọ sí ni ẹ̀dá èèyàn tó àlẹ́bí sọ̀gbọ́n àlùfẹ́nà oníkólé wa pé gbogbo àwọn nǹkan yẹn ọmọ mú yẹn jìnnà sọ́lọ́wọ́ wa ni kò yẹn jìnnà sí kí wọ́n má dé ibi rẹ̀ ẹni tó bá ti ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ọ̀rọ̀ lè jà ẹ̀rìn wà sáláńkà yìí o mú àtà tó yẹ pé kíra fífi òní lọ́la àwọn èèyàn máa ń kà fún ẹ̀wọ̀ ọ̀rọ̀ kíra tó bá délẹ̀ yìí ọ̀rọ̀ àfíríkà kò sí àwọn àpá tó ń jẹ́ àpá tó ń tàn sọmọ ní ìṣeré láéláé tó kó ti gbà ní ẹni wọ́n máa ń wọ́n sílẹ̀ wọn àlejò àmọ́ tó wọ́n mọ̀ pé ìpé ẹ̀mí ọmọ èèyàn máa ń fẹ́ jù òun náà nìkan tí ó kó wa ìjọ ba ti ẹ̀jẹ̀ lọ́dọ̀ ọlọ́run náà ni ọmọ wákàtí kóra tó wá rẹ̀ ní pàkíyèsí rẹ̀ tó ẹ̀mí ó mọ pé ẹ̀mí ó mọ ya àwọn nǹkan kan fún níbẹ̀ náà pé ọmọ náà dára lé olóhùn ọmọ yìí kan kó wọ ọmọ tó yóò mọ kíkà ní ọmọ ya oríṣiríṣi fún yàn àti ẹni tọ́lọ́ bá fẹ́ sànú rẹ̀ òun ló wọ́n sọ pé kaba yẹ ló fi òfin ṣé ẹ̀sìn ọ̀fẹ́ nínú àpàǹtà yẹn tó lọ sàánú tó ẹlòmíì náà wọ́n yà wọ́n ẹlòmíì ẹ̀lú tí ó lè fi wọ́n yẹn sọ̀rọ̀ wọ́n àfídà ní ọjọ́ kọ̀mẹ́sì yìí tó ọ̀rọ̀ kékeré náà máa ń sọ tòrò yìí náà látọ̀ sọ́mọ́ ẹ̀yẹ rẹ̀ ètò ológun kátó olùdómọ́lé rẹ̀ yẹn kò lè sọ ọ́ di nǹkan kan o ò lè tilẹ̀ lówó o ò lè tilẹ̀ rí ìtọ́ ọlọ́run o ò lè tilẹ̀ lówó o ò lè tilẹ̀ rí ìtọ́ o ò lè tilẹ̀ rí yìí nǹkan yọ kájú ó tọ́lá rẹ̀ tó dẹ̀lẹ̀ bọ̀ ó بسم الله الرحمن الرحيم أه، بما أه، على الوضوء الافضل بسم الله الرحمن الرحيم الوضوء من من العين وحدثني عن وحدثني عن وحدثني يحيى عن مالك عن محمد بن ابي امامه بن ثابت بن حنين انه سمع اباه يقول وغسل أبا وغسل أبي سهل بن حنين بالخراج فنزع فنزع جثة فنزع جثة كانت عليه وعامر بن بن ربيعة ينظر قال فكان سهل رجلا أبيض حسن الجلد قال فقال له عامر بن ربيعة ما رأيتك اليوم ولا جلد عشر قلاديل عذراء عذراء قال قال فوعك فوعك سهل مكانه واشتد واشتد وقته فقلت رسول الله صلى الله عليه وسلم فأخبر أن سهل وحكى وأنه غير راحل معك يا رسول الله فأتاه رسول الله صلى الله عليه وسلم فأخطأ ذلك بالذي كان من شأن عامر فقال رسول الله صلى الله عليه وسلم على ما يقول أحدكم أخبره أن لا بركة إن العين حق توضأ توضأ له فتوضأ له عامر فرأى مع رسول الله صلى الله عليه وسلم فرأى مع رسول الله صلى الله عليه وسلم ليس فيه بحث لا báàbù tí a ní ẹ̀sùn ọjọ́ ọ̀rọ̀ tí ó lágbára díẹ̀ òun náà ọ̀rọ̀ kan wọ́n pè ní àlàáìnù àlàáìnù ṣọlọ́lá ní àlàáìnù inú ìlara ọmọ ìtú tí ó jù bí ẹni títà tí wọ́n rí bákan náà àlàáyé wọ́n máa ń tu omi tó ń jáde bákan náà àlàáyé wọ́n máa ń tu sí ojúlówó ìkẹrẹkẹ ojúlówó ìkẹrẹkẹ. sọ inú bẹ́ẹ̀ lò ní pé àlàáyé omi ó tún máa ń túmọ̀ sí ojú burúkú ojú burúkú tó o làwọn èèyàn wá ń tún ní yorùbá ní ọ̀dọ̀ wa àwọn ọ̀tún sí àjẹ́ tó àdìsí yìí ibi tó parí sí bẹ́ẹ̀ làwọn èèyàn wá mọ̀ jù wọ́n ní àlẹ́ àyínú hakùn ní àjẹ́ bẹ́ẹ̀ so ìdúkùtù nù ìdúkùtù nù so nǹkan tó ń pè ní àlàáyé tí a fẹ́ ka ní fún yìí ẹni pé mọ́mú àwọn ẹ̀yìn mọ́mú máa yìí wọ́n ní bá bu àlà àlùkùdúrú nínú àlàáyé tí ó ṣe àlùwàlá nítorí àyìn ojú burúkú kí ló ń jẹ́ àyìn ojú burúkú yẹn tó jẹ́ ojú tí òun máa ń yẹ́rẹ̀ ní àbújú tí òun tó tó tó ń gbà fún lápò ọ̀hún yẹn tó ojú ṣe pé ọlọ́wọ́n bá fún un ní agbára ẹgbẹ́ ẹgbẹ́ kàwé ẹgbẹ́ ọ̀nà ọ̀bọ̀ ọ̀nà. ojú tó ṣe agbára tó kó yàtọ̀ sí ọ́nàrí ohun tí bá tó ra ọ̀ yìí òun ló pè ní àlàáyé ẹni tí má kú yìí wa ẹni ká lẹ́nu tó mọ́ ọ̀sẹ̀ lọ òun náà lọ pé ẹni ọ̀rọ̀ a máa mú yàn bí oògùn àlàyé tí máa mú yàn bẹ́ẹ̀ kí wọ́n ta oògùn sí ìrìn pípẹ́ ní lódò a máa mú yàn bí oògùn ìtumọ̀ ẹni pé àwọn ẹnu ẹlòmíì ẹnu rẹ̀ tó ní pé ẹrù kò ń ṣe oògùn sí ìrìn tó bá lóun ò ní yá ẹnì kankan ní owó tó ń lé àwọn yóò ti dé wọn adé lọ lórí ẹ̀yà yìí àmọ́ tẹ́lẹ̀ bá ṣe tẹ́lẹ̀ bí ẹ dùn tó bá dẹ ẹnu fún tó yóò ti fún ní yóò ti wó nkalẹ̀ ẹnu wà lọ́tàn yóò ti máa fẹ́ mo ti tó pé òun dúró nkalẹ̀ táwọn lè ṣe fún ní ìgbà yìí tó ẹnu rẹ̀ wọn ó ti fẹ́ bẹ̀rẹ̀ lọ́nu. bẹ́ẹ̀ náà ni etí etí ọmọ èèyàn tí wọ́n lágbára jù ọmọ lọ́wọ́ ẹni ní bó ṣe tòkó yìí ẹ̀wọ̀n ètò bó ṣe wọ̀ ẹ̀gbẹ́ bíi bá ti ń tọ̀ sí kékeré wọn tó ti ń nìyí la fúnẹ̀ lórí wọn pé bó lòdì ń bọ́ yorùbá pé tí mi ó lágbára ju ó tó wà sẹ́ńtítì náà tó kóra yẹn wọlé lómi lè tó kó jìnnà jìnnà tó bá sọ̀rọ̀ ó sì mọ̀ pé ọ̀rọ̀ sẹ́ni yóò sọ̀rọ̀ á ti sọ̀rọ̀ ẹ̀rọ ìgbà wà sẹ́ńtítì ju bẹ́ẹ̀ wá ní àìnù ẹ̀rùjú ẹlòmíì náà tòun tí kí wọ́n wá lágbára sí ẹjọ́ ọba fún ní àìnù rẹ̀ òun ni pé ṣàpé mi máa ń ṣe kí ni wà sẹ́ńtì òun ò ní mà nítorí òun ó ní agbára tó yàtọ̀ sẹ́gbẹ́ tó kìí tàjẹ́ kìí gẹ́gẹ́ àjẹ́ níkẹ̀ bá wọ́n ní kẹ̀ ẹ̀ ń jáde tó òun yẹn tó pé wọ́n ní ti ni lọ́dọ̀ àwọn yorùbá ó ní onígbẹ́ kan lọ ó ní ibi kan ti lọ lórí tí wọ́n kò lọ lórí onígbẹ̀kẹ́ kan àyè kì ṣe táwọn ń sọ̀rọ̀ àyè ọ̀dọ́ tó yẹn pẹ́ tó ní ojú burúkú tó pé tí bá rí nǹkan kan tí nǹkan yẹn ga pẹ̀lú ojú òun tí inú rẹ̀ bá bàjẹ́ pé kí nǹkan yẹn kí nǹkan wọn bàjẹ́ nǹkan yẹn le nǹkan yẹn le ó le tó bí báwọn òbí dé dáadáa nǹkan yẹn le bàjẹ́ pẹ̀lú káwọn ni pé ó fi ojú rẹ̀ ojú ojú rẹ̀ ó fi wò ó. ṣé wàá rí ojú ojú tó wá fi hàn ní olójú ojú tó bá tó wá jẹ tó wá ní ha tó jẹ tó máa ń bí orin èèyàn tó ó lè gan ló lè òun ni áfẹ́kà nípa rẹ̀ ló fún yìí ṣàtìkẹ́ ìjọba ń jẹ́ ojú bá wọn kì í ṣàjẹ́ o ẹni bá ń tún pé àjẹ́ àtìkú ní ẹni yẹn tú náà وحدثني أن يحيى بن مالك يحيى الليثي نقلة بن مالك عن محمد بن أبي أمامة مرض محمد بن أبي أمامة بن سهل بن حنين ومن سأل أمرني أنه سمع أباء يقول قلوا بس أباء أباه صبايك اغتسل أبي أبي اغتسل أبي فهل بن حنيف بن خراج بن حنيف بن خراج أني اغتسل أبي إنه أباء من وين فهل بن حنيف وقال الإنسان وما حنيف bàbá من وين بخراج ليس بس لخراج فنزع جبة كانت عليه هو أبو أشهر كالي نزيكي هو أبو بكر kọlọ ti wẹ ọwọ abọ gbàgbélé bí fẹ wẹ wà á lérò bí rọbí àyẹ̀wò dòrò á lérò bí rọbí à òun wá ń wò kọ́ọ̀lì ó ní. وكان الذهل رجلا أبيضا حسن الجلد قلنا أنثال قلت فوقنا يعني بين يفقات بجاني أو فاين أوارا فاين قال قلت فقال له عامر بن ربيع. يا عامر بن ربيعة وأنت فوقي ما رأيتك اليوم ولا جلد أو ذراع قلني tí mo ń lò ní mi rí aṣọ mi rí kéèyàn ó ní àwọ̀ tó dáa ẹni tó bọ́ọ̀dì tó dáa tó fresh àwòrán tó dán tí bá ti rò ní ìgbó ṣe rí lára sáàlì bọ́ọ̀lù fẹ̀lẹ́ ìlú ìyẹn ni pé bí ṣe máa rí ní ojú ó ń bà tó bọ̀ra lè pé ah! àdéhùn sáàlì fáìn báyìí olóhùn òní kéèyàn kéèyàn fresh báwọn rí kọ́ọ̀l ọmọ ẹ̀rẹ̀fẹ́ sáàlì ó ní fàwọ́ ìta sáàlì màkánà hù ó ní níbẹ̀ ní ayé tó dúró sí òun náà náà ní ibà ti bẹ̀rẹ̀ sí ní pé àárẹ̀ ti bẹ̀rẹ̀ mọ̀ṣáda wàá tó ní àárẹ̀ yẹn bá ní agbára. لتكسر لا فأتي رسول الله صلى الله عليه وسلم طبعا بلغة النبي صلى الله عليه وسلم كما يقول لنا كثير هو níbi odò àdúgbò tó wọlé ẹgbẹ́ kan tó ẹnìkan tó wà lọ́wọ́ kan òun bá rí iṣẹ́ ló kò ní bọ́ ara nìkan bí wọ́n bọ́ tó kòtò kalẹ̀ tòun kàn rí pé àwọn apá ẹni ti kọ́ ẹ̀ wò tó bá di pé ààrẹ kan bẹ̀rẹ̀ lẹ́sẹ̀ kẹsẹ̀ náà ni ọlọ́gbẹ̀lọ́ bá lẹ́sẹ̀ sọ̀rọ̀ àwọn àdìsọ́lá fàkókò bẹ́rọ̀ wọ́n sọ pé ṣẹlẹ̀ bá lẹ́sẹ̀ pé àmì dáadáa wọ́ ẹ̀ pé ah, pé ààrẹ ti mú sàárì pípé ibà ibà tó ní agbára òjò rọ́ọ̀lù òfà ànáwó rẹ̀ lọ́rọ́ ṣìhín máa ṣe yá rọ́ṣúdà wà yóò kò ní lè gbọ́ kò lè kò lè wá bá ọmọ òun kò lè bọ́ padà sílé mọ́ òun. فأتاه رسول الله صلى الله عليه وسلم عليه بعد الربا ثم قال قولي وابا عمر لما يوم يمر سنة بتوع فأخبره سهل بالذي كان من شأن عامر ní sáàdì bá sọ wọn pé ọmọ bá lẹ́yìn sí àmìrì ní ojú lọ́kọ̀ọ́kan ní wò ní níbi iṣẹ́ ìmọ̀ pẹ̀lú bí ara mi ṣe rí ọkọ̀lá Rasulullah sallallahu alaihi wasallam alẹ́lẹ́wà sọ pé allamma yaqtulu ahadukum akha kí ló dé tẹ́fẹ́ máa ẹnìkan fẹ́ máa tẹ́fẹ́ máa kó ìpalára báyìí nìkan jùlọ báyìí allamma yaqtulu ahadukum akha kí ló dé tí ẹnì kejì ẹfẹ́ ẹfẹ́ kó tó lè para yín fúnra yín tẹ̀bọ̀ sí fúnra yín báyìí allah baraka kí ló dé tó tọrọ àlùbáríkà tó lè kọ́lọ̀ kó fún àlùbáríkà sí i innal ayna haqqun alẹ́ ní ojú burúkú ọmọ rí rí ẹni pé nǹkan tó ń ṣẹlẹ̀ níbà ojú burúkú ń ṣẹlẹ̀ ọ alẹ́ ní wọ́n ti tàwọ́ pọ́ ẹ̀dẹ́wù ọ̀yà ṣàlùwàlá ọ̀tàwọ́pọ̀ aláwò àmìr àmìr wa ṣàlùwàlá fọ̀rọ̀ ẹ̀sá ẹni máa rọ̀kúrò lẹ́sọ̀ lọ́sọ́lọ́m lẹ́sẹ̀ bí i bá tòun ní sáàlù àwọn ẹ̀bá yá ìdọ̀kan wá ṣẹlẹ̀ sí rọ̀ ẹ̀sá ìsáàlù wa rẹ̀ ṣẹlẹ̀ lẹ́sọ̀ lọ́wọ́ ìsọ́lọ̀ gbogbo tó mú lẹ́sẹ̀kẹsẹ̀ ara rẹ̀ ti fi ó ti yá òjìdá kí ni nǹkan tí a fẹ́ lò nílé ni pé wọ́n ṣàlù àlá kí ni sọ fún ṣàlù àlá fún un tí wọ́n rí pé wọ́n ṣàlù àlá ó wá dà sí ara rẹ̀ òbí ó lè san ara gbogbo wọ́n ṣàlù àlá jùlọ bọ́kẹ́tì kan òbó wa fi kẹ́ kó sí ara tó ẹni pàdánù ọgbọ̀n pé aláàbàrọ̀ ṣẹlẹ̀ àbá fi ni pé tẹ́ bá ti rí ẹnì kọ̀ọ̀kan yín tẹ́ bá rí nǹkan kan tẹ́ láìkì ọmọ ìyá rẹ̀ kan nìkan ọ̀rọ̀ fóònù tó fáìn kò sì láìkì rẹ̀ tó tó wá wù ọ́ ìtòṣe náà ni pé sọ pé bá a sọ lọ́hùn fíì tó tó wá ti bá a sọ lọ́hùn fíì yẹn yóò sáfà mílíọ̀nù àárín yóò ó ti prevent ojú burúkú òun tó ojú tẹ́lẹ̀ yẹn ní sọ tó wọ́n ṣe wọ́n bá ní ojú yẹn la ojú tó lẹ́sì rẹ̀ mọ́ ọ̀rẹ́ nìkan tó kó ní ìgbàkan tó dáa tó bá ní pé àti nínú ọjà bá kan lọ sí tó di ìgbà tó yẹ wọ́n ń ṣe lọ. tó kọ́lá tí ní ẹ̀ma ọ̀la ọba alẹ́ ńlára tó bá sọ fún ọ pé oríṣi bẹ́ẹ̀ ni bí ẹ bá ara nǹkan kan lẹ́yìn ìsinmi ẹnìkan wọn sọ pé ah kí ni mo fa ẹni ẹ̀sọ́ rẹ̀ sọ fọlọ́wọ́ fún àlùbáríkà sí tó alá bàrà àlejò kí ló ń tò lẹ̀ sọ fọlọ́wọ́ fún àlùbáríkà tó ṣe pé kí kókó tó kó kí nǹkan ìwọ́n bàjẹ́ bẹ́ẹ̀ ló ti tó ń wọ̀ nílà mẹ́tọ̀ náà sọ pé làwùjáàlẹ̀ ṣe kún yẹ bí kò kọ́dá yàtọ̀ àbá kọ́ sí owó yàrá àìní àlejò tó bá ti kó nǹkan kan bá lè ṣáájú kádàrá yìí tí ó ṣe ibi kádàrá tọ́lọ̀ wọn bá kọ fún yẹn àlàáyé ìwọ̀n tó ojú burúkú yẹn kò wá ṣáájú kádàrá ìtumọ̀ rẹ̀ ni pé ojú burúkú ò lè yí nǹkan padà nínú kò lè yí nǹkan kan inú tọ́lọ̀ bá ti kádàrá fún yẹn náà ni. náà ni àlẹ́ sọ̀rọ̀ fún àti ṣàlàyé pé bí ó ṣe rí òun náà ìtọ́lọ̀ bá ní yóò ṣẹlẹ̀ ní òun. وحدثني مالك عن ابن شهاب عن ابي امامه بن سالم بن حنين انه قال راى عامر بن ربيع سهل بن هنيك يغتسل يبقى عامر بن ربيع قول سهل هو هنيك هو فقال هو ما رايتك اليوم ولا جلد مخبأة فلبس سهل قلوبه لي lónìí owó òrírí láyé o àwọn ẹ̀lẹ́gbẹ́ ara tó dáa àti táwọn èèyàn tí wọ́n pamọ́ sí ìyẹn mọ̀ ẹwà tí ìyẹn mọ̀ ìmọ̀ tó ń bẹ lára sáhàlì báyìí pàlábí tọ́ sáhàlì o sáhàlì tó ń gbóòrò bẹ̀rẹ̀ náà fúlù ilé ẹ̀ka náà àtàwọn ẹgbẹ́ mú àwọn ẹ̀lẹ́gbẹ́ ibà ń mú débi kó sì bọ́ gbòòrò ó dé ilẹ̀. فهو شرر فأوتي رسول الله صلى الله عليه وسلم فقيل أبا النبي ولي يا رسول الله هل لك في سهل بن حنين والله يرفع والله يرفع رأسه وبأحكي ربما وشيخه سهل مونيس بي àwọn ọlọ́run bá búra kọ́lá kò lè borí kò lẹ̀ ogun lẹ̀ lẹ́ni kò lè dìde o ọ̀kọ́ ọ̀là mẹ́rin wá ní هل تستيمون له أحدا الشيخ فاتني كطوع لي صار عندي رهيب قالوا نعم قلنا استيموا عامر بن ربيع وانا عامر بن ربيع لي ما لا يجوز جوقيا أعلى يتوقعين بقلبي قال النبي فدعا رسول الله صلى الله عليه وسلم عامرا النبي وعليه الصلاة عامر هو فتبيز عليه النبي الجنوسي فقال النبي وعليه لما يقتل أحدكم أخاه ló dé tẹ́lẹ̀ nǹkan yín fẹ́ pàtàkì bí ikú fún ọmọ ìyá rẹ̀ alábàárọ̀ tí ó tó sọ̀rọ̀ àlùbáríkà sí ìpìtẹ́ sí lẹ́wọ̀n ó yà lọ lè ṣe àlùwàlá bùn àgbàkẹ́lẹ̀ àmìrò wájú ọwọ́ ẹ̀ lẹ́yìn àmìrò wa fọ ojú rẹ̀ àti ọwọ́ rẹ̀ ọ̀lẹ́fàfẹ́yì àti ìgbọ́wọ́ rẹ̀ wàtúrọ̀fẹ́yì àti ẹ̀ṣẹ̀ rẹ̀ wàtúrọ̀fẹ́ àti ẹgbẹ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ وداخل إزاره فدع أطنف إنه إزار لنا في يقدح إنه أبطها فإنه بكتك ثم صب عليه وعد في سال فراء السهل مع الناس ليس بي بأس فصنع رجل يدي نقول السمع ثم eléyìí ثم ìjọba ń ọba ní ẹ̀fọ́dọ̀ ọ̀làáyìn wọ́n rí ọ̀làáyìn yẹn ní pé tí ojú burúkú bá sábà dé oye lẹ́nu yẹn ó ti gbogbo lulẹ̀ ẹ̀ tó ara nítorí oṣù pẹ̀lú ọ̀rọ̀ ọ̀làáyìn ló tó bá kan náà báwo ó kẹ́yà ní làáyìn tí a kó ìkọlá ti mú wá nínú tí wọ́n fi ṣe ẹ̀dá àjọ àyìn tí wọ́n fi ń wo kó bá ṣẹlẹ̀ tó ìfẹ́ sọ̀rọ̀ ń bẹ́ẹ̀. ọmọdé kí ọ̀rẹ́ náà lẹ̀ ìbẹ́sẹ̀ ni pé tó bá ti rí nǹkan tó di nǹkan kan lọ sí nǹkan tó ní ṣẹlẹ̀ sí nǹkan yẹn sáfẹ́ nǹkan bá ṣẹlẹ̀ ìbẹ́sẹ̀ náà ni pé kí wọ́n kó ọwọ́ rẹ̀ kan kẹyìn ọ̀gbìn sọ́ra ọ̀pá. na àbí kọ́ ìṣòro kẹ́yà ìṣòro ìṣòro kẹ́yà إلى ركيع في العين وحدثنا عن مالك عن حميد بن قيس المقصي أنه قال فضلك دخل على رسول الله صلى الله عليه وسلم لابن جعفر من أبي طالب قلوا بول النبي أو ملجي وجعفر من أبي طالب فقال لي فقال لخالدتهما الذي وافقين كنت في صجوة ثم لأراهما دار عيني كيلو دي في عميجي tí wọ́n ti yìnyín pé tí ara wọ́n ti hù báyìí tí ara ti dè wọ́n lára báyìí. Kàkọ́lá àwọn ìrántí wọn ti tọ́jú wọn ní yàrá fúnra wọn òjíṣẹ́ ọlọ́run. Innahu tasraru ilayhi àgbọn àlàáyìn. Wọ́n pé ojú làwọn wò pé ó ṣẹlẹ̀ sí wọn. Ọ̀làmú yẹ̀mùlọ́ iná ńlá ń lẹ́sẹ̀ kọ́ àdáwọn mọ́ kò àárín kankalẹ̀ ṣe ju ká irúfẹ́ àfún wọn lọ ilá anàlà nàdìrí mọ́ ìwà tó fàtó lálẹ́ àwọn àmọ́ ìdí yóò bá mu lọ́dọ̀ wà lọ́dọ̀ pé ká síbẹ̀ ní ká mọ̀ síbẹ̀ ọ̀kọ́lọ̀ tó mẹ́tọ̀ lọ́ọ̀ sọ̀rọ̀ lórí wa lè fẹ́ kú làwọn ẹ̀wọ̀n tí ó ṣe irúfẹ́ àfún wọn. فإنه لو سبق شيء القدر لسبقته العين. فأيتون كما يقول هذا كان راكيوجي قال عليه àyìnbó kò bá ojú burúkú yẹn ọba yí kádàrá padà àmọ́ ìgbàpọ̀ lè yí títọ́nà ti kọ kalẹ̀ padà tó lẹ́yìn tó gbẹ sí ọba ní kó òun tó bò gan gbé ẹ̀wọ̀n lóògùn ló tó kí nígbà tó nǹkan òun ní nọ́ńkà ní burúkú òun ní tó lè tà tọ́lọ̀ bá ti ní nǹkan yẹn yóò ṣẹlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà kò mọ ohun tó tọ́ rí ẹni àhẹ́dẹ́ ńlá ìdílé náà tó sáfẹ́ lóbi ni kí àlẹ́ لو أن وحدثني عن مالك عن يحيى بن سعيد عن سليمان بن يسار أن عروة بن الزبير حدثه أن رسول الله صلى الله عليه وسلم دخل بيت أم سلمة الذي ونو لأم سلمة زوج النبي صلى الله عليه وسلم فجاء هو النبي وفي البيت صبي يبكي وما يكرهه أن بأم يقال ويقول لي النبي صلى الله عليه وسلم فذكروا له أن به العين هو الصفاء الذي تلك عين من عند مرغي قال عروة عروة فقال رسول الله صلى الله عليه وسلم ندري ألا تسترقون له من العين يسألك يا متواجه في عين ببا من عند مرغي سو أتوسكي التي عين بندم سو رفيع من lè kà fún un ìyẹn ti tó ọ̀sán mọ́ sábàbí tó fa àárẹ̀ rẹ̀ àbí àárẹ̀ yẹn ti le ju bí ó ti ṣe yẹ lọ àbí wọ́n tẹ̀ láwọn ò rí tó ń fa àárẹ̀ fún tó ìwélé kalúkíà láti fi wá ìwòsàn fún un. هذا وصلى الله على محمد وعلى آله وصحبه pẹ̀lú eh, ọjà títà eh, bóyá ìgbẹ́ méjì pẹ̀lú àwọn ọjà níwọ̀n eh, pé láti fi pé èyí ní ọjà tí wọ́n fẹ́ rà ẹ̀ǹkan lẹ́tà fún mi tó ìnáwó ní ohun mo wá fẹ́ kà fún tó mo wá ọjà báyìí tó ní pé òun ó ní owó ní ọjà mo wá mọ̀ fún òun wọ́n ti àwọn ẹni tí bá fún ọdún ọdún bẹ́ẹ̀ pẹ̀lú kílò nǹkan rẹ̀ bóyá five hundred àbí five ọwọ́ ní pé five ní kílò àwọn tí bá fún ọdún owó bóyá five thirty ní ṣé wọ́n kọ àbí five hundred ní wọ́n kọ ṣé ó ti bọ́ sí abẹ́ bẹ́ẹ̀ ló yàrá ìwé àdúgbò bóyá sí abẹ́ ẹni tí ó rí ọjà kò wá rí owó tí yóò fi rà á tó kí tó dájú ní pé ẹ mú owó wá kí ni o lè ṣe wàhálà rírà á kánú mọ́tọ́ wàkúta ẹ ṣe gẹ́gẹ́ bí mo bọ́ rábà ní.

fifty fifty sixty forty thirty seventy lẹ́nu tó ń dẹ́kun lọ́wọ́ àbàtẹ́ ìṣe yẹn. ṣòbí àwọn kò lọ lè rà tó ayé ayé báyìí lè wà lè wà rà lọ́wọ́ rẹ̀ ha ìgbà wọn. ṣòbí ọ̀nà tó yìí di ni lọ́dà làkàlẹ̀ fún àwọn yìí ọlọ́run. wẹ̀ ìgbẹ́ni tó kọ́mọ̀ ní pé wọ́n máa fẹ́ wẹ̀ fún ọ̀dà àwọn ọmọ nǹkan náà ṣé ṣé fún mẹ́ta ní gbogbo nǹkan náà ni àbí lọ. gbígbé omi kaná kò ń ṣe sọ́nà ìyẹn ní omi tútù náà kò sí tó burú náà tó ń lo omi tó gbóná náà àwọn afọ́jú pẹ́pẹ́ ìlọ ṣàlàyé pé lílo olóngbóná tó máa ń fọ ìdọ̀tí mọ́ lára ju tòlọ̀ pátá sí jùlọ ẹni tó wá jẹ́ pé wọ́n ti fi nǹkan rá lára tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó ló lè kó kú bàbá tí kò bá sì rẹ̀ lára rẹ̀ jọ wọ́n lè lórí ìlọ lásán tó tẹ́lẹ̀ náà tí àwọn ìdọ̀tí yẹn bá sì kó bọ̀rọ̀ wọ́n lè fi ọṣẹ gẹ́gẹ́ tọ́kọ̀ fi ọṣẹ fọ kan lè kan kan fọ ọmọkọ́mọdé rẹ̀ kàn ká wáyé tó àwọn bẹ̀rẹ̀ ìwẹ̀ jẹ̀lẹ́dà kẹ̀kẹ́ fún